وانت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوة الايمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها وإن كل محدثة ìgbìlá. Gbogbo gbogbo dáadáa sílẹ̀ ìṣẹ́ ìfọ̀lágbá nígbà ni. Ọkùnrin àti láti dọ̀láàlẹ̀. Gbogbo nígbà látàlá lórí. Ọkùnrin àti dọ̀láàlẹ̀ ti nà. Gbogbo àgbàlagbà ilé ìgbẹ̀rún rẹ̀. Allahumma ajirni wa iyyakum minan nar. Àjẹmí àjẹmọ́ ọlọ́run àgbègbè àgbà. Wo jama pé alhamdulillah. Alhamdulillah. Ẹja wíbẹ̀ lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. يا سقني الحمد لله رب العالمين ní ọdún tó lọ bí a ti pàdé bíbà iná ní lérí pé àwọn sọ̀rọ̀ lọ́wọ́ba tó fi dí dèdé àsìkò yí lánàá kọ́nà tó fi dagun méjìlá alẹ́ àná kì í dá lójú pé mo ń bọ̀ wá sí àlì torí sábà pé afáwa àbúrú ọkọ̀ méjì wọ́n jẹ́ Abu Muhammad wọ́n tún jẹ́ Abu Kini Abu Bilal wọ́n ti ṣètò tó ti kúnná pẹ̀lú ẹni tó jẹ́ Secretary General Darul Naim Academy láti bí oṣù sẹ́kẹ́tìrì yẹn wọ́n ti wá di lẹ́kṣọ́rà ní yunifásitì kan ló kọjá àwọn ti lọ sẹ́kẹ́tìrì mi tó wá gbaṣẹ́ òun ọ̀la kíyèsí kìnìyàn ò papọ̀ mọ́ra wọn òun ò tètè mọ̀ ọba lápọ̀ lẹ́ẹ̀ ó sì kọ́ sínú ṣẹ̀dú àmọ́kọ̀mẹ́ni tọ́jẹ́ kọ̀mọ́ni tọ́jẹ́ ọba alákọọlẹ̀ ó sì kọ́ sínú ṣẹ̀dú ọ̀jẹ́ kọ́rán mi létí àwọn ni wọ́n á pè mí lánàá pé ọlá ni wà sí mọ́wá ni wọ́n ah, sọ fún mi àpẹẹrẹ kàtìrì olóorin nínú ìwé ṣùgbọ́n nọ́mbà tó wọ́n fi communicate ò símbẹ̀ ẹ máa wòtò tọ́lọ̀ bá fẹ́ sí ohun ma wá ní àbúbìládù gbogbo ẹ̀bà ti sínà lẹ́sẹ̀ ọgbọ̀dọ̀ dá àbúbìládù lóhun àbúbìládù tó ti pé ìkan gbòógì làwọn náà dárú nàáyẹn ìkan gbòógì ni wọ́n ní dárú nàáyẹn sẹ́kẹ́tìrì ó ní ìhúní gbogbo ẹbà ti sí ìdíbẹ̀ lọ́la gbogbo ẹbà ti sí ìsẹ́gíní ìdíbẹ̀ lọ́la àkọ́rin tẹ́bà ti rí náà ni bàbá mú ẹsẹ́gíní díbẹ̀ gbogbo àwọn ètò yóò wọ́n wá kan lójú òun ló fi dàbí ẹni pẹ́tù lọ́yẹ ká dé bí fọ́ọ̀lájú ìtọ́fà ẹwà wètò ọlọ́pọ̀ ti lágbà tó nǹkan bí wọ́n àfáàsọ̀ yìí sí tú abẹ́mọ̀ wọn ẹ̀mọ̀ ìwé ọlọ́wọ́ àwọn kan ní káwọn wá sálámà sí àwọn ní ṣèkùn ní wá sálámà sí ní àmọ́lá ń lọ wá sí àṣìyọ máa lọ mọ́lá ń lọ ọ̀kan sùúrù lérè ọ̀kan lọ́dọ̀ express ìbàdàn wọ́n ní tẹ́ express ìbàdàn àjọ sílẹ̀ sí náà ni àtúndọ̀ sí lọ́dọ̀ yìí náà bí wọ́n ti wá sáré tó bí káwọn ọba ti sùúrù lérè ọlọ́run jẹ́ wọn ọba tí wọ́n wá bá ẹ̀wù èmi gan ọmọ pé bára mi bí lónìí mo bára mi àbáṣà èdè òun káwọn bára wọn bí lónìí mo bára wọn kò sí tọ́fà ẹ̀yìn ìyẹn líle wa mí ọlọ́run tẹ̀ wọ́n tí a bá ti níwà wọ́pọ̀ wíwá mú rí ayé lọ́la iná lá àbàsí rún bẹ́ẹ̀ ti tó yìí sí bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí bẹ́ẹ̀ ti mọ̀ yìí bọ́bẹ̀lọ́ iṣẹ́ tẹ́ bá sí bí ọlọ́run kó gbalẹ̀ padà èèyàn pọ̀ tíyantíyan kò túnmọ̀ àwọn míì pọ̀ lọ sọ à iná wọn ti bára wọn èèyàn wá kéré kò túmọ̀ pọ́lọ̀ ń kọsẹ̀ àwọn míì kéré jọjọ iṣẹ́ àdìjẹ́ náà wọ́n ti inú yọ̀dọ̀ ọlọ́run àdìjẹ́ náà wọ́n ti bára wọn ọlọ́run kó sírò èmi pẹ̀lú yín sínú wọn ọlọ́run kó sírò èmi pẹ̀lú yín sínú wọn ọlọ́run kó sírò èmi pẹ̀lú ìjẹ́ kí ni tọ́pù wọn ní sọ́kùn wọn ní pàtàkì àwẹ̀ ràmọ́dá àbíkí làbá ní kíkẹ́ fún mi ṣe tọ́bí kìí náà pàtàkì àwẹ̀ ọ̀rọ̀ náà àwẹ̀ àti pàtàkì àwẹ̀ Ramadan kí ni yàtọ̀ sẹ́rí ìtẹ́yẹ sọ àwẹ̀ àti pàtàkì rẹ̀ yóò bí èkó ni yóò bá ní mú pé yóò bó ìbò kìí ṣe yóò bá wa yóò bá wa ní pàtàkì àwẹ̀ abẹ́ẹ̀kọ́ ni àbábọ̀ òyìnbó ti sọ Yorùbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ jáde mu èyí ò la ń pè ní Yorùbá òyìnbó kìí ṣe Yorùbá Yorùbá Yorùbá Yorùbá ní pàtàkì ẹ̀kọ́ta kìí máa pàtàkì àwẹ̀ àkọ́kọ́ ń tẹ́ fi máa ń pàtàkì ni pé kìí ṣàwàdà lọ́dọọdún ìdí ẹ̀fì mọ̀ bí kìí sàwàdà ní pé ọfẹ́ ẹ̀ kéré nínú ẹni tó gba ẹ̀sìn láti sámà tí ó gbà àwẹ̀ mọ́ ó kéré ní tó gbẹ̀sìn láti sámà tí ó ṣe gíní nígbà tó lọ́n fẹ́ pa wá láṣẹ tiwa ń pé yá àyíwá lẹ̀bí na àmà yá àyíwá lẹ̀bí na àmà تتقون afá kúkúrú tàbí orí ẹ̀kàdà kọgbà ẹ̀yọ̀ ńlá tó fi lọ́nà ọba mi ní yá ayú alẹ́bí ní àmàna mọ́kọ̀ ilẹ̀ jẹ́ múmìnì kutiba alaykumus siyam mo sí àwẹ̀ Ramadana lọ́rọ̀ yẹ̀ fún yín ọwá ní kàmá kutiba gẹ́gẹ́ bí mo ti sí àwẹ̀ lọ́rọ̀ èèyàn lérí àwọn nǹkan tó ṣáájú ní ṣe ẹ̀mọ́ kó túnmọ̀ ní pé àwọn tó fẹ̀sìn sánmọ̀ ṣáájú àwa náà wọ́n ṣe ààwẹ̀ lọ́rọ̀ èèyàn fún lẹ́nu àbáwẹ̀ pàtàkì kì í ṣàwà nìkan láláwẹ̀ ọba mi ọba ní kí ọlọ́run fa àwẹ̀ sí rí nínú ẹ̀sìn tọ́lọ̀ ń fálù jù láyé àwẹ̀ yẹn nígbà tí Zakari yẹn tọrọ ọmọ ń kọ́ ọlọ́mbọ̀mílọ́mọ ọlọ́mbọ̀mílọ́mọ ọlọ́mbọ̀mílọ́mọ tọ́lọ̀ wọn á ní mo fún ọlọ́mọ kí lọ́lọ́ ní kọ́lọ́ wá ń pé kọ́lọ́ wọn fún un lámì lọ́ọ̀ka tọ́lọ̀ fi ní ìní ẹ̀dẹ́rẹ́ tó lérò àmọ́ ẹni Ọ̀la ara Ọba ń gbé láti bẹ̀rẹ̀, bàkárá jẹ́ àlà kan ẹbá ń gbé láti bẹ̀rẹ̀. Bàkárá ìbẹ̀rẹ̀ kọ́ ń ká fún àwọn yáwá ń sọ́ọ̀dì. ní wà náà láti mú mi ní وسط على الرأس شيبة ولم أكن بدعاء وإني ذبت المواتي من ورائي وكانت امرأتي آكرا فأبني من لدنك وليا يرثني ويرث من آل أخوها وجعلها أفاقا وإني ذبت المواتي وكان wọ́n ti lẹ̀kùn mọ́ tọ́lọ̀wọ́ àbọ̀lọ́mọ̀ pé ọlọ́run ìwọ tó bú mọ́rí àmàlọ́mọ̀ olè sí kíní ó lè bèmí náà ọlọ́run wá ní nùbàṣírúkà àwọn ọlọ́run náà ń fún wọn náà ní rògbò obìnrin kù láàrin obìnrin ìsìmò owó yàyà ní ọmọ jẹ́ ní wọ́n sọ bọ́dọ̀ pé anáyẹ̀kúnnù ní gùlámù káàbà Wọ́n á yẹ kúrò ní ìgbà ọ̀rọ̀ sakariya ni sọ wàkọ́dé balẹ̀ tuntun mi náà kíbari ìtì ya ọ̀rọ̀ sakariya lórí ti sọ ọ̀rọ̀ mọ́ríyàmọ́ ló ń kà ń. Yàrá ìfúnni لم نجعل له من قبل سريا ọmọ tá a fẹ́ fún ọ yìí asọ́nyàyà àsọ́kọ̀ ọmọ kan bẹ́ẹ̀ ṣáájú ẹ̀rí Kọ́ọ̀lá, Sàkárì yá wá dáhùn pé ànáyẹ kúnnù ní ìgùnlá fún sọ́pọ̀ sí kò kí ń bí ma ní. Sọ́pọ̀ kò kí ń bí ma ní. Ìyàwó mi, ó ti di àgbẹ̀hùn tí ó sì kó sùn wá. Wọ́n bá ló bẹ̀rẹ̀ kí ẹni tí wọ́n ní ti yá. Ìyá ti dàgbà débi pé wọn ò lè takutu mọ́. Ṣé ẹ̀mọ́ tó máa kò lè takutu mọ́? Kò lè súnmọ́ mi lédè mọ́. Hmm, mo ti dàgbà débẹ̀. Wọ́n ní kọ́ lákàdá rí kà sórí ó ti kún náà bẹ́ẹ̀ náà lórí o ìyàwó rẹ̀ ti gbó tó tọ́ ìwọ náà sì lè takò tó máa tó tọ́ o. Ìbá mi ká. Wọ́n máa lè fara mọ́ fara ní ẹ̀wà. Ẹgbẹ́ mi mọ dáwọ̀ yàyà yìí náà tẹ̀tẹ̀lé àti ìyàwó rẹ̀. Ó yìí ṣe tẹ́tẹ́ tẹ́tẹ́. Èmi mo ní ọmọ abẹ náà tó fi ń bẹ̀. Sẹ́mi tí mo wá ní ọmọ abẹ tó fi ń bẹ̀ tí n bá fẹ́ mú ọlọ́mọ sí ètò ìwọ̀ ọmọ mi. Ọ̀rọ̀ ń bí ìjọba ń bí ìjọba. Ọ̀rọ̀ ń kà láyà èèyàn tí ò lè ẹ̀rọ lámì tó fi mọ̀ ní pé Allah tukallima nasa thalatha layali sawiya. lọ́lẹ̀ yìí sí ijọ́ mẹ́ta gbapò wọ́n sọ̀rọ̀ sẹ́nìkan ọ̀sán mẹ́ta òru mẹ́ta wọ́n sọ̀rọ̀ sẹ́nìkan èyí tá ń pè láwẹ̀ mọ́ sọ̀rọ̀ ní àwẹ́ kí mọ́ pé jẹ́ mọ́ ta ló gbé àwẹ̀ mọ́ sọ̀rọ̀ Sàkáríyà wọ́n wá gbọ́ wà sí àfá kan tó ní gbogbo ẹni tí ń bá ń sunkún ọmọ tó bá lè sí pé mẹ́ta òun àti ìyàwó rẹ̀ tó wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ogun wọn lọ́mọ gbogbo ẹni tí ń bá ń sunkún ọmọ tó bá lè sí jọ mẹ́ta àtòun àti ìyàwó ẹ̀ tí wọ́n sí kíní wọn ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ wọ́n lè máa sàskar wọ́n máa jẹun àmọ́ wọn ní sọ̀rọ̀ fi máa pé wọ́n lè bí ma ọlọ́ni tó ṣe ni pé aláàtúkẹ́ ní mà náà sàtàlátàlá yá lé sọ̀rọ̀ níjọ́ mẹ́ta gbapò mọ́ bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ jọ́ kìíní kò sọ̀rọ̀ jọ́ kejì kò sọ̀rọ̀ sẹ́rí jọ́ kẹta tí ó sọ̀rọ̀ oorun tó sùn mọ́júmọ́ tílẹ̀ jọ́ kẹrin ọmọ kìíní tó ti ṣubúrú lẹ́nà rúbẹ̀ kìíní tó ti bẹ̀rẹ̀ ó sí kìíní bẹ̀rẹ̀ lòun náà ti mọ̀ pé á ọlọ́run ti fún un lámì àlàáfíà ti kìíní òde lọ fún un lámì àlàáfíà wọ tí kìíní rẹ bá máa lọ sí bẹ́ẹ̀ o. Àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá kúrọ́. Ìyàtí ìjọba tí ó jáde yọ́kàn yóò sáwọn jẹ́mọ́ báyìí ibi kọ̀rọ̀ bí wọ́n pè mí ìrọ́bù ètí mọ́sálásí bí ní jẹ́ mi ìrọ́bù. Yọ́kàn yọjú mi wáyé sọ fún ọ pé sẹ́mi òwò bókọ́rà tán. Àwọn ọmọ ayé àwẹ̀ mọ́sọ̀rọ̀ wọ́n fún mọ́ríyàmọ̀ náà láàwẹ̀ ìnínà dátò lẹ́rọ àmáyẹ̀ sáwọ́mọ́n kọ̀lánà òkèlímọ̀ lè yáwó mọ́ ìsúlẹ̀ ìwọ́ka sunzókè díẹ̀ sunzókè díẹ̀ sunzókè díẹ̀ àti sunzókè díẹ̀ sunzókè díẹ̀ sí i fàájá alimakadu ah, ah, ah, eh, nígbà mariama wá lóyún alimakadu ìrọbí ní jẹ́bẹ̀ fàájá àhá ìrọbí wá wọ́ mariama lọ ìlàjíze nàkàláti lọ síbi gbogbo làbí mariama wá wò pé àṣẹwà bímọ náà ní kò sọ́kùnrin tí a kò fún mi lóyún inú ọkọ̀rọ̀ yàrá mọ́ wà ipò ní ìtíwá pé mo rí yà lè ìtàlì mo gbé o fáàjá almahadu ìlànà sí ìnà aláti kọ́ọ́lá kí ni Kọ́lẹ̀t. Kọ́lẹ̀t láìpẹ́ ní tòkọ́bùlà àṣà kódà kí n ti kú kó tó lò ní ìtìlú yọpọ̀. Àwọn ọmọ tí ẹ tí wọ́n lójú ti mẹ́ ń gbóyún wá kọ́ mọ́lé àwọn ọ̀sán pé ní tòkọ́bùlà àṣà. Ẹ̀ẹ́kàn nínú ilé ikùn lọ́mọ yóò náà ní yàrá wà ní gbọ́dọ̀ ti lóyún. Wọ́n ní mi ò lóyún o, mi ò lóyún o. Wọ́n ní jẹ́wọ́, èmi ọmọ, èmi ọmọ, jẹ́ máa ń pè

bá ti ń sọ̀rọ̀ ọmọ sẹ̀sọ èmi lọ́mọ sọ ẹ̀yin tẹ̀ jánẹ́sì ẹni tẹ́ bá jánẹ́sì ò tẹ́sí jùkọ́ ma sọ àfà lọ kò gbọ́dọ̀ ọdún kan mi bá bàbá ti wá dákẹ́ ní ọmọ sí ti so kọ́ wá kú yẹn ọ̀dà lùtìjú gbé olóti rí oyún lọ àwọn ọmọ ti yín lẹ́nu ṣe bí wọ́n gbóyún wálé ẹ̀gbẹ́ wọn kan tó ṣe ń wọn sọ sáwọn ọmọ wọn mọ́lé ni wọ́n mariama tó ń gbé alibatu mariamu alibatu ìtumọ̀ ẹni Mariam tó pẹ́ tí ò sì sí lẹ́nu òun lọ́lọ́run ní kí màláìka fẹ́mi síra ló lóyún ńgbọ̀ wá lóyún lọ́wọ́ wàhálà pé ibo ní ìsọ̀kú mo ti rí oníyálé tàbí ọmọ sẹ́yìn ní ìtòkú dáadáa Allah tàbí wọ́n pè láti sàlẹ̀ nàẹ̀dá àmì tààtì ha wọ́n pè láti sàlẹ̀ àwọn àkálọ́mọ tó bí ló pè ńgbà tó bí tán àwọn àkálí màláíkà jù ló pè ìwà ń sọ fún pé látà àzálì má bàlójẹ́ kọ́díjà Allah rọ́bùnrin dáàtà fi ara rẹ̀ kó bí mọ́tàjú wà sálẹ̀ sọ rí ìlà bírù tó kùnkù tó tó bí mọ́ tó sí rẹ̀ ṣe rí ọlọ́lágbára wọn ọlọ́lágbára wọn jìrìnù lóòfò ẹ̀mí ló kọ kí ni ó lè gbogbo tó bá lọ́wọ́ sí ọmọ yìí nàzàlà bìí rúhùl àmínú aláàkọ̀lùkà jìbìrìlù ti ń jẹ́ rúhùl àmínú lọ́sọ̀lù bá ní kàlùkù àmínú ṣe rí mọ̀lẹ́kà ń gbogbo tó bá lọ́wọ́ sí pátápátá nǹkan wọ́n ma ṣe gíní níjọ́ tí ń lọ lè pa fìyàwó náà ẹbẹ́ ti sómi jìbìrìlù dẹ̀sìn abo ọwọ́ aṣáájú akọ ẹṣin ní fìyàwó náà gùn bí àwọn ẹṣin ní fìrásà wọ́n ní mímọ̀ gan àtajá ìmọ̀ tí wọ́n mọ̀ gan pọ̀ ju tèèyàn lọ ajá àtẹṣin àmọ́ wọn lè sọ̀rọ̀ ẹ̀sìn yẹ́ ti rí kó ló dáwọn lọ yà wọ́n lọ tẹ́rì ní wọ́n gàdì ẹ̀sìn ìrú náà gàdì ẹ̀sìn ìrú náà gàdì ọkàn rí abo ẹ̀sìn wájú rẹ̀ ní bó ti rí akọ báyìí bó ti rábo ẹ̀sìn báyìí ní ọgbàgbé ogun bí ìgbà tí wọ́n náà bá fẹ́ ni ìgbà tí nǹkan ṣe wọ́n ti ṣáwà gbé wọn nígbàgbé pé ìyàwó ìyàwó làwọn lọ kámọ́lé ní bẹ́ẹ̀ làwọn bá wọn fi wọ́n sẹ̀ sí ó ti rí nánú lọ́bá bẹ́ mọ́ ẹ̀sìn àbò ẹ̀sìn bá bẹ́ wọ́lù ibi tí ẹ̀sìn yẹ́ tẹ̀ nínú odò ìbẹ́ bẹ̀rẹ̀ sí mí fúkẹ́ fúkẹ́ fúkẹ́ òun ni Músà sáàmìrí èdò yẹn lógún torí Músà sáàmìrí yẹn ìbìrí ìlú ló tọ́ ó ti wá dá jìbìrì ìlú mọ̀ wà Musa lèbí rọ́báò jìbìrì ìlú káfìrún wà Musa lèbí rọ́báò fir'auna mùrìsálù wà Musa lèbí rọ́báò jìbìrì ìlú káfìrún Musa kan bẹ tí jìbìrì ìlú tọ kẹfìrí lọ yàgbẹ́ wà Musa lèbí rọ́báò fir'auna mùrìsálù Musa tí fìrí tọ́ òun wá

tí bí gbogbo gómìnà àwọn bàtí sílẹ̀ àwọn ní yàwó sí ìbílù náà wọ́n náà sí mariama tó fi bímọ. ọmọ tí tí wọ́n bí báyìí ẹ̀mí lòun náà tí mo pọ̀ náà ẹ̀mí ni yíṣà náà ẹ̀mí ni gbogbo bí tóun náà bá dé ibi ọmọ sí kíní yọmọ yìí yọmọ yìí bí wọ́n ti bí sálẹ́rì kùkùté làbínú oyè

bẹ́ẹ̀ni kẹba wá yọjú sí ọdún àwọn èèyàn sọ́kùn pẹ̀lú ní ọgbàwẹ̀ wọ́n ti ní àwẹ̀ kí ni wọ́n gbà fọ́lánù kẹ́dínmọ́ ni yàwó rẹ̀ ẹni kan ló wù ní wà àwẹ̀ kí ni wọ́n gbà wọn àwẹ̀ mọ́sọ̀rọ̀ àwẹ̀ mọ́sọ̀rọ̀ sẹ́ẹ̀rí páwọn àwẹ̀ ti kọjá àbí ọ̀kọjá sẹ́ẹ̀rí hmm. bá àwẹ̀ ti kọjá òun náà nìrún náà kọjá o gbogbo ànábì kọ̀ọ̀kan ló nírun ti ń kí ìsánkírun músánkírun kọjọ́ra wọn ní irun nírun jẹ́ ní o ó kọ́ papọ̀ iṣẹ́ ibi ọjọ́ gbogbo wàwẹ̀ náà gbogbo ẹ̀ jẹ́ àmọ́nà tá ń gbá gbà sí kí ní ọjọ́ àtọ̀tọ̀ èyí tí ìsàgbà yìí kí èyí tí Mariam gbà yìí kí ló rọ́ tẹ̀ náà àwẹ̀ àbáwẹ̀ tiẹ̀ mọ́sẹ̀ kí ni àwẹ̀ tiwa ni mọ́ jẹun àwẹ̀ tiwa ni mọ́sẹ̀ kí ni mọ́ jẹ mọ́ mu mọ́ sùn mọ́bìnrin ní tòrò ìlfàkiri ìlà ìlà ìlà gùrúbi gẹ́sàkìlẹ̀ nìkọ́ ẹbá ní gẹ́sàkìlẹ̀ ní ago ọ̀gẹ̀jọ́nù ní bàbẹ̀ ọ̀gẹ̀jọ́nù lẹ́yìn wílẹ̀ ọkọ̀ ìdáhùn ewílẹ̀ kejì ìdáhùn ìmúrí gbé wíkú yìí ní ìgbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ìbáwú èmi ọgbọ́dọ̀ wí ẹ̀yìn lè máa wú ọgbọ́dọ̀ ẹ mẹ́tò ló ìṣàmsí ilà àbúrò ìṣàmsí kìí ṣe ilà gàṣàkìlẹ̀ gàṣàkìlẹ̀ ìlì ní jìndòjìndò orú bí aago méjìlá gàṣàkìlẹ̀ ìlì nu àmọ́ gbùrùgbù ṣàmsí là ń sinú abẹ́ẹ̀kọ́ ni mẹ́tò ló ìfajr ilà àwẹ̀ tí wà mú a gbọ́dọ̀ jẹ ó a gbọ́dọ̀ mú ó di mẹ́nu a gbọ́dọ̀ fún ara kanra pẹ̀lú omi ó di mẹ́nu mẹ́ta àwọn náà ní tòló ẹlùfàgírí ìlà sàkàríyà àwẹ̀ tí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ fúnjọ́ mélòó ẹ̀ mẹ́ríàmà àwẹ̀ tí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ fúnjọ́ mélòó àwọn ọlọ́run fi alálẹ́lẹ́bí yìnyàn ní bá ti sàwẹ̀ lọ́nà èèyàn fáwọn tó sí kíní alùpàá ìlú kílẹ̀ rẹ̀ yìí láàlùlákùn tẹ́tẹ̀kù ní ẹgbẹ̀rún ọlọ́run sí ẹ̀mọ̀ báyà wọn fún wa pé ní tí wọ́n fẹ́ káwé ó sí lára wa lẹ̀gbẹ̀rún ọlọ́run bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn nǹkan ni mo kà pé obìnrin nígbà tó òun bá ti yọ ìgbà tí ó rú bá tòlórí ìfàjírí láti fàjírí bá ti yọ ìlà wòrúbí ṣàmùsì mí tòlórí ìfàjírí ìlà wòrúbí ṣàmùsì láti fàjírí bá ti yọ bí tòlórí sí wòrúbí àwọn akẹ́kọ̀ọ́ wọn bẹ tó so máa wẹ̀ sórí àlùkùránì ṣe ń dájú gbogbo kí mọ́ lọ́mọ́ ẹ́sẹ̀ àwọn lámpẹ̀ kùránìjú kí mọ́ lámpẹ̀ wọn gbogbo tó wá ní kùránìjú náà lòun ọfẹ́ kó mùsùlùmí wọgbó ìtumẹ̀ ẹnu ni tí a bá ní kò sí tó lè tálùkùránì tàlùkùránì irọ́ ni súnà tó alùkùránì kí mo ní tó alùkùránì súnà tó alùkùránì ọ̀pọ̀lọpọ̀ ayé àlọ́ sọ̀kalẹ̀ làwọn sáájú bèèrè bí kí n túmọ̀ rẹ̀ ànábì ọwọ́ tó fi tọ́lọ̀ sí ní tọ́lọ̀ wí ni ọlọ́run ní bẹ́ẹ̀ bá fi súnà kálùkùrá ní iṣẹ́ inú gbígbé o àwọn gangan méjì súnà wá pè wá lákèsí sí lẹ́yìn mẹ́tàtà sọun súnà wá pè wá sákèsí bí nǹkan mẹ́sàn-án nǹkan mẹ́lú mú pé báyìí bá gbà méjì nǹkan márùn-ún bẹ́ẹ̀ méjì nǹkan márùn-ún bẹ́ẹ̀ àkọ́kọ́ Ànábì wa Muhammad ó ní man lam yada qawla zuur ẹnikẹ́ni tí ń bá ń gbàwẹ̀ nínú yín sí ẹ̀mọ̀ pé kò jẹ abẹ́ẹ̀kọ́ kò mu abẹ́ẹ̀kọ́ ó kóra bí ó fara lé rẹ̀ abẹ́ẹ̀kọ́ àmọ́ bí tí ń gbàwẹ̀ òun kò fi rọ́lẹ̀ ń parọ́ wàlẹ̀ amala bíi ìwà ń sísẹ́ ẹ̀rọ sẹ́ẹ̀mọ̀ tó máa ń sẹ́ẹ̀rọ sẹ́ẹ̀mọ̀ sẹ́ẹ̀rọ tani maganiki sí maganiki wà bíi ó yẹ bọ́wà mí àwọn ní ọmọ parọ́ fún mi dáadáa lójú mọ̀ wọn ọ̀dọ́ wọn mú ti máa ṣe ẹ̀rọ toríjọ́ kan mọ́tò mi kan yọrù ìjọ mẹ́ta jọ mẹ́rin ìrí mọ́tò gùn ní bá wọ mọ́tò káàkiri bá pè mọ́gáníkì dákùn wọn bá mi tún tó sí mọ́tò ìsìn lọ́bá ní wọ́ta ọ̀dà wọ́ta pọ́pù torí ọmọ ayé ti náà ní sí ti ìrìbí máa ọwọ́ ní jẹ́ bá ti rọmọ ẹ̀mí ọmọ jù mú níbi tí ń rí náà ní wọ́tàbọ́m̀bù ìjẹ́ èlò ni wọ́n ń ta wọ́tàbọ́m̀bù ọba ní 16,000 naira èlò mọ́ ló pè jọ náà lọ́nà jọ owó yẹ jù mí lọ ìmí ó jù mí lọ gan ọ̀rọ̀ tí ń sọ yìí tó 2006 àbí 7 ọdún mélòó nù 2006 ẹ́ between seventy and eighty years àbí lọ́dọ̀ ọdún ti sọ yìí ó one six only sixteen thousand ni wọ́n ń ta kí nìyẹn ní sixteen thousand eighty million tó ẹnìkan wá bẹ tó náà tó wá jẹ́ ohun èsì mẹkáníìkì àwọn tí a máa tún èsì mọ́tò ṣe ó ti kú báyìí kọ́ lọ́nba mi ní jẹ́ òun náà jẹ̀mọ́ mi ni èyí tó ní mú sixteen thousand yíwá náà jẹ̀mọ́ mi náà ni ó jẹ̀mọ́ mi náà lòun náà ó ìyẹ́kẹ́jì ẹ wá rí mi lọ́wọ́ ní àìmọ́ torí wájú ọ̀dọ̀ wọn ní ti wọ mọ́tò ti bàjẹ́ ah, ẹ̀wọ́ mọ́tò yín dà mo ló ní fọ́ọ̀tì wọn ó lẹ́sì pé lágbájá torí wọ́n jọ òun ṣe makaniki eléyìí tún èsì sí ó lẹ́sì pé lágbájá bọ́bá yìí ṣe mú ní mo ti pè ah, sixteen thousand ó ní ẹ̀ má wọlé onímọ̀ ọ̀nà títí five máa lọ́dọ̀ wà lọ́dọ̀ lọ́ba ara kìíní òun lọ́ba ara sí inú pépà kábàá ìlú òun ó ní imam òun ni ẹ fún mi ní one six. wàlọ́ọ̀yì wàlọ́ọ̀kọ̀ọ̀kọ̀ mo lè lò one six two sixteen sẹ́fà pẹ́sẹ́ kí ń se òun iṣẹ́ kínú iṣẹ́ kí ń se òun experience tún níbi o ẹnìkan bẹ ní owó yín mà dáadáa mi ní dábọ̀rù gbogbo yìí lẹ́mọ̀ yìí ní dábọ̀rù wọ́n tó sùkú lòun bá mi tún sí wọ́n tó sùkú ní bá mi tún sí wọ́n tó láti káwọn ọmọ ilé ìwé gan ọba níbi ọkàn mọ́tò yẹn bá yọ 20,000 elólógbé àfáàlà tí brọ́dà mi tọ́ lọ nísìnyí tá lọ lọ́dọ̀ mi sísìn brọ́dà mi tọ́ lọ sísìn makaniki lòun náà òun wá jíwájú mi láàárọ̀ à ń sọ̀rọ̀ mọ̀lẹ́bí ni makaniki sá takò orí tọ́sá olóògbé balẹ̀ mi àti makaniki lájọ́ sọ pé twenty thousand báwo èrò là ń pa sukú gan mọ́tò yìí gan sọ́ọ̀tì lọ jẹ́ fún sukú gan kan ni bọ̀dá wọlé ọ̀hún wọ́n kàrí kìí sí dúó wọ́n wá ní wòsí à ní 20,000 ẹlọ fi mọ́tò yẹn lẹ̀ ẹ̀yẹ́ kan ní àkíní sí mọ́tò yẹn lọ́bá dá kan tí sí à ìyẹ́ kan ní sí tí sí ojú bẹ́ẹ̀ lọ ẹ fún ní 500 naira ìdílọ́sí ọkọ̀ wo bọ̀dá bí wàláhì wà rọ̀bẹ̀ bàbá láti kan náà ni mo lè lẹ́ni kí n fún ó ní àríkẹ́ fún 500 ó ní ìgbà 500 fún lọ́rà kò sí kíákíá ní ìsìnkà marí mọ́tò lọ́bá gbà lọ́bá gbé ìdá ọ wá ní padà wá mo ní kí ní ṣẹlẹ̀ àwọn olóti yé bọ́dá ìlú àti ìtọ́wà ní kí wọ́n tún hundred naira wọ́n tà èlò wọn lẹ́tà kí wọ́n bèèrè twenty iṣẹ́ kí ní ṣe o ojú ti rí kí o mọ́ lójú ti ṣe ìkọ́lé ìkọ́lé mọ́sálásí dárú náà ẹ̀mí kan náà ni ah wọ́n hàn mí lè mọ̀ ọ́ àwọn akọ irin kalẹ̀ ẹni tó wá jẹ́ wẹ́dà ọwá jẹ́ nìkan tó ti pé tí a mọ̀ ní àwọn mùsùlùmí kan ní ọwá yẹ nìkan gbà tí ìrá ìbí máa bá mójú tó wọn ẹni wá kò àṣẹ ìdàpọ̀ mùsùlùmí ni mí ọmọ kéwù yìí lásìkò jẹ́ bẹ́ẹ̀ bá ń sọ gbogbo èèyàn ẹ̀fọ́ ló sọ àwa ẹ̀fì ní bàbá sì ṣe ròyìn kálàlùbáríkà ni bàbá sì ṣe ròyìn kẹ́ ṣàdúrà kálàlùbáríkà ni irú sí ẹyí kíyàn ti ṣe bísínẹ́sì àwọn mọ́sálásí lè ń kọ́ ṣe èmi ni chairman àwọn ìjọba yìí gbogbo àyíkà sọ gbogbo ẹ̀kú ni ẹ̀dàkùn ah, èèyàn tó bẹ̀rù lọ́tẹ̀ bá sọ bẹ́ẹ̀ sọ kílára ah ọkàn ni mo ìwọ náà ọlọ́run mo máa lọ ṣiṣẹ́ rẹ̀ mo wá pẹ́ ní mo bí tìmọ́ pé ẹ má yẹ lọ́wọ́ wò àròjọ kan lákàpọ̀ mi pé àwọn nídìí ní tọ́ọ̀nù méjì tàbí múlẹ́gbìn òní tó bá gbé landfone bá pẹ àwọn nínú ẹbá ní járin tọ́nù méjì fún wọn wọ́n ti wá jáde yẹn a ti ṣe dẹ́gbìn ìtàn ó ti kọ́lé tòkè ó ti kàn ó ti ṣe sílì mo wá kọ́ two bedroom flat kan sísàlẹ̀ mo kọ́ three sókè mo wá ń sáré kí n parí two bedroom flat ìsàlẹ̀ yẹn kí dádì mi ọlọ́run bá mi kẹ́ wọn bá ń gẹ̀ wọn ọlọ́run bá ń sàdékùn kẹ́ wọn kí wọ́n wá múùfù sí ibẹ̀ yẹn kẹ́ wọn gbébẹ̀ wípé bàbá mi ti gbé lèmi kó tó kú kí wọ́n gbé nu lèmi kó tó kú. pàdé wa parí ìsàlẹ̀ yẹn tán àwa ò pe àkókò bọ́gílárì àwọn irin tá a wá lókù mo wá lọ pe wẹ́dà kan tó kan wà ládùúgbò báyìí pé wó sí kó irin yìí lọ bá mi fi ṣe bọ́gílárì ṣé ẹni bó ti wọ́n wọ́n kó nu ọgbà mi tí ń wọ́n lọ ṣọ́ọ̀bù tiẹ̀ ọkùnrin kan kọjá ọkùnrin yẹn bá ní owó onígbà ó owó onígbà àwọn òbí kí ni kí n tiẹ̀ àwọn ní alájì ìgbà ẹ̀ lè gbígbẹ́ bí sàwọ́kọ̀ wẹ́dà tí mo pè ó wá lóhun ní gbà èmi ọ̀gbọ́ èmi ò ní gbẹ́sẹ̀ wọ́n ah. wá ní kí ni tèmi pẹ̀lú rẹ̀ àti tiẹ̀ mo lè yàn bá ń ṣe bọ́kẹ́ ìwọ́n lò ní gbà ìní gbé ọ̀rọ̀ ah, ni sàbẹ̀kọ̀ tó ọjọ́ fẹ́sẹ̀ bí ọwọ́ àkọjú sí sọ́yẹ́ kí wọ́n gbẹ́sẹ̀ bí ni sọ́yẹ́ kọ́ gbẹ́sẹ̀ bí ni onígbẹ́sẹ̀ lóhun sàbẹ̀kọ̀ bá dájú ọlọ́làjì tẹ́ ẹ bá lé fàtáyì lọ fàtáyì ni ọkùnrin tí mo lọ sọ̀rọ̀ fún mi sí gbọ́dọ̀ mi ó wà lọ́la yìí tẹ bá dé fàtà yìí lọ sàrà àpapọ̀ yọkọ̀ gbà sí. ṣé bí tẹ́tí wọ́n gbé kẹ́kọ̀ọ́ tọ́nì méjì wá tẹ wá jẹ́ni tọ́nì méjì lójijì ṣé bí òun àti fàtà yìí náà wọ́n jọ wọ́n wọ́n fún bẹ́ẹ̀ o. nígbà wọn wọ́n wọ́n fún bẹ́ẹ̀ kí ló tó mọ́ o tó wọ̀ fún láti tọ́ fún bẹ́ẹ̀ fàtà yìí náà wọ́n tọ́nì tààbọ̀ lọ́pàá kò bá tọ́nì méjì òun ló ti kó lẹ́yìn tí tẹ bá lọ́nà báyìí nítorí kókó yìí nínú tí òun ẹwọ mùsùlùmí ẹwà mọ́nà ẹlòmí ọ̀wà bìkítà ọlọ́run nínú àwẹ̀ lẹ́yìn ní ìṣèlú ẹ̀wọ̀ lànà bìbí ní máa ń làmú yàdà ẹni tí ọba fi ilẹ̀ káwọ́lá zuu ọ̀rọ̀ọ̀rọ̀ wọ̀n amálàbí àti iṣẹ́ ẹ̀rọ lóòótọ́ mẹ́nu lọ́wọ́ kò jẹ́ kò mú ó tún wá mábẹ́ lọ́wọ́ kò sùn kiri rẹ̀ ànábì ní fàlẹ́ ìsàlẹ̀ láàyè hajjatun tí ọba fi lè sinmi rọ́ kó tún sinmi iṣẹ́ tí òkúrọ̀ ọ̀sẹ́ kó sinmi rẹ̀ kó gbogbo ẹ̀ fàdé ìsàlẹ̀ láàyè hajjatu ọlọ́run ò ní bùkátà fi ayàdá àtọ̀hámàwò wọ́n ṣàrábàwò majority dẹ̀ sísí ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ irọ́ lẹ́bí jẹun èyí ní sí ọwọ́ irọ́ lẹ́bí jẹun èyí ń pápó 2 by 2 lẹ́ntà ní 2 by 3 bẹ́ẹ̀nà ẹgbẹ́kọ́ sẹ́mọ̀ pẹ́rọ ni ẹjọ́ gbogbo yẹ pé túbà ìtù ní iye mọ́ fẹ́ta yìí tẹ́bá ní túbà ìtù ní àbà yìí bẹ́ẹ̀ lọ́tọ̀ yóò fún àwọn iye lẹ́gbà ní gbogbo ìtẹ̀ ti sẹ́ lọ́wọ́ nínú ìrọ̀lẹ́ ní jẹun ní abálẹ̀ nìkan wá kọ́ sí ta àwọn oníṣòwò ọkùnrin kan ní ń ta kọ́kọ́rọ́ kí mo ní tà ọwá jù gbẹ́ pẹ̀lú àwọn ọ̀gá ọ̀gá tí wọ́n jù lọ báyìí wọ́n sì fàájì wọ́n fà àwọn ọmọ sẹ́sì fi owó wọn ẹnìkan wọ́n bọ̀ ó ti mú kọ́pì irú kọ́kọ́rọ́ tó fẹ́ ó ti mú lọ ọwá nínú kọ́kọ́rọ́ irú wa ọmọ sẹ́yìn wa one five èrò ló pè ẹnìyẹn wa ná ọmọ sẹ́yìn wa gba one two èrò ó tún wá bẹ̀rẹ̀ sí ná ọmọ tí wá ní kò jù bẹ́ẹ̀ lọ sí ẹ̀mọ̀kọ́ ga mẹ́rin tó jòkó láwọn yòókù rẹ̀ tí a jọ sí fàájì wọ́n rí bí ti ná ọjà yẹn ọmọ sẹ́yìn bá ẹni tó bẹ̀rẹ̀ jà ń kó ọ̀gá yẹn wá mẹ́nítọ̀ kọ́sítọ́mà yẹn lọ ọ wá rí pé omi títí ń béèrè nu kọ́kọ́rọ́ ti fi hàn wọ́n wọn ò ní wọn ò ní wọn ò ní wọn ò ní sí ẹ̀mọ̀kọ́ ní kọ́ padà wá sọ́dọ̀ ọmọ sẹ́yìn tiẹ̀ ra tó kù ní mẹ́rin

ọ̀gá bojú ẹ̀ báyìí yọ gba ọmọ òun létí ní ìgbájú tó kún lágbára ó kò sọ ti bá mi kọ́kọ́rọ́ tí ò sí nù tí mo lọ ọ́dà ìlú mi nìkan mọ́ ọ́dà ìlọ́jà tí ò sí ìlú mi nìkan mọ́ ọ́dà ìgbogbo èkó yìí tí ó fún one thousand five ní tàkà sí wọn sọ lẹ́yìn kẹfẹ́ ọdún kò ní jìnnà sẹ́yìn ọmọdé tẹ̀lé mọ́ta ní bá pàdé ọ̀kan ó tún gbọ́mọdé mi wá wọ́n jù náà níwá lórí ìwọ́ ìyẹn wá ń pè àìjọ ẹfílẹ̀ ẹjọ ẹfílẹ̀ ó lówó ẹkọ́ bá mi ní mọ́ ló dìdí ọ̀bẹ̀ wọlé ẹ̀ ìrírí lọ́jà tọ́wọ́ lórí ìdíwọ́ lórí lọ́jọ́ ìlẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀ ti sábà fẹ́ ìwé lọ́pọ̀ kan wọ́n wá lọ tán gbogbo wá fọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ sàjọ ọwọ́ kọ̀kọ́ ma ṣe pẹ́tọ̀ gbà owó gbẹ́júnù ìṣẹ̀lẹ̀ pé ògùn jẹ́ ń pè lówó lọ́kọ̀ọ́ ṣé ẹni bẹ́ẹ̀ sì bí kọ́sẹ́ fún kọ́. ẹ má bàa dọ̀wọ́ náà wẹ̀ o adébọ̀wá fún mi ó ní má làbíyàdà káwọn lè ti sùn lórí gbogbo ẹni tí ọba fi ọ̀rọ̀ rọ́ lè nú àpò wọ̀n amálà ní tí bá fi ṣiṣẹ́ rọ́ nínú àwẹ̀ fàlẹ́sà láàyè hájà ọlọ́wọ́ ní bùkátà fi àyíyá dàgbà àmà òkú kọ́sàrà kó ló wọ̀ jẹun owó mọ́ owó òfúrú ni wọn ọlọ́wọ́ kò ká kàdé lọ ìtumọ̀ ẹni kọ́ máa ń jẹ wọn lọ kọ́ máa ń múlẹ̀ lọ àwọn ìdúgbà ò ní ẹ̀sìn ilé ara tó sùn máa wẹ̀ wọ́n ara tó fi kí òun. ní ọjọ́ tó sọ máa wẹ̀ márùn-ún kó ní mo fẹ́ kà mí àdébùwà kò mi ó ní báyìí dáa já a yóò mú sọ́wọ́ mi á dìbò ń jẹ́ kó ní kọ̀ọ̀kan yín bá ti gbá àwẹ̀ báyìí fọ́lá yẹ́rìkò fọ́lá yẹ́rìkò kọ̀ ó lọ sí sí sí ìsinmi ọgbọ́n sí kíni ó gba àwẹ̀ ọwọ́ sí bá ìsinmi ọ̀sẹ̀ ìsinmi rọ́fà kò ní ọwọ́ lọ́jà ọwọ́ lọ́wọ́ lómi nínú àwẹ̀ rọ́fà kò ní ẹwà wà nù bọ́ọ̀sì tẹ mustandi ọwọ́ sáré lè bímọ yáwọn láti rọ́bà fún yìí àtẹ́bí ní báyìí lára káránà yóò mú sọ́wọ́ mi hálìkùn jọ́tẹ́ ọ̀kan yìí bá gbáwẹ̀ wàláyé ìkùn kọ̀ gbọ́dọ̀ sí wọ́n náà wọn lóbìnrin gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ náà rẹ̀ kò sí kí ọ̀làwẹ̀ àtẹ́bí tó ní padà yẹ́mú sùn kọ̀ sí jàdùkú kọ́ máa gbọ́dọ̀ wọn máa jáwọ́ àwọn ọmọ ìyàkúlà àwọn ọmọ ìlàmára àwọn lílọ ní o kọjú àkúlà láàrin ìjà òǹgbàwẹ̀ wọ́n kan ọlẹ́sẹ̀ ìwọ̀n náà léwúlẹ̀ nínú àwẹ̀ anábì náà gbọ́dọ̀ sí ìwò wọ́n láyé jihad ọgbọ́dọ̀ fàyímakán gba àwẹ̀ ọgbọ́dọ̀ sí kíní àwẹ̀ táwọn èèyàn fàyímakán gba pọ̀ nísìn ìlàjò kó bá ti jẹ́ kúrò nísìn tí wẹ́dà yìí bá gbóná jù báyìí lọ kò sí tó ní a mọ́ bọ̀ sílé ìwẹ̀ ká da búlọ́ọ̀kù sínú omi ká fi wẹ̀ tí wẹ́dà yìí bá gbóná jù báyìí lọ tó ń tí bá ti gbà wòye a lè kó búlọ̀kù kádà sínú kílómi yóò tún ṣe tá a bá fi wẹ̀ ń gbà kí la ló ṣe kò sí tó burú pẹ̀lú àwẹ̀ o bẹ́ẹ̀ bá sì bí ẹlòmí yóò ní ha ọlọ́run fẹ́ káró ní ọ́nà ní ló fi ní kọ́ gbà wẹ́ sífàtí wà nù àbá ìmọ̀lẹ́ ẹlòmí ní sì tó bá ti lè gbà wẹ́ látàrọ́ ti dalẹ̀ kò ní fọ́ ó lò bọ́ọ̀ṣì ọ̀ lọ́sẹ̀ ò ní gbìyànjú ọwọ bọ́ọ̀ṣù tó dá ó fi fọ́nù rẹ̀ ẹnu rẹ̀ ó ṣe kí ni yọ́ tó ní omi yẹn ṣe kí ni ògbọ́dọ̀ pé mi ewé kásíá ewé làpálàpá ni ọ̀rọ̀ pọ̀ ń gbáwẹ̀ ọ̀họ̀ síbẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń gbáwẹ̀ ọ̀ ní wẹ̀ kò síbẹ̀ lànàbí fi ìdá kánà yóò mú sọ́mi áàdìkùn jọ́tẹ́nì kọ̀ọ̀kan yín bá ti báyìí fàlàyé wàlá yẹn fún ọgbọ́dọ̀ wá jàdùkú wàlá yẹn jẹ́ ọgbọ́dọ̀ fàyàlá gbàwé fàyà sábà wù áàdùn àwọn ọ̀gálà wù bẹ́ẹ̀ ni kaba wà bọ̀ fún ìbàyà fọ́lì ẹ̀kún èdè ní mọ́rọ̀ wọ́n kọ́nà kó mi débi ní ìgbà ó di mélòó tí wọ́n kaba ó di mẹ́fà mo ti kọ́ ka méjì kalẹ̀ kan ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ mélòó ló bá wù ẹ gbọ́dọ̀ ṣe ṣe ìsìnà ó ní mélòó ẹ gbọ́dọ̀ ṣe jàǹdùkú ó ní mélòó ẹ gbọ́dọ̀ fa ìmọ̀ kágbé àwẹ̀ ó ní mélòó bẹ́ẹ̀ ni kaba wa bí àwọn fẹ́ bá ẹjẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà àwẹ̀ ó ní mélòó ṣe ní fẹ́fẹ́ fa wọn ẹ ṣe papọ̀ mọ́ pé a gbọ́dọ̀ jẹun a gbọ́dọ̀ múni a gbọ́dọ̀ súnmọ́bìnrin wa nígbà tí àlùfáàjà mi bá ti wọ́n títí tó ń bọ́ ní ìdíjáwé náà nǹkan mélòó mọ kàbáwọn ní ìsinmi díàwẹ nǹkan mélòó nù ẹsẹ sáwọn ní jẹ kí ni ibi táwọn yìí wá lágbára ní jama bí èèyàn bá lè gbà bò mẹ́sàn-án tí mo kà wọn bí èèyàn bá gbà bẹ́ẹ̀ ẹnu ẹnì kankan ò gbà á ní mẹ́sàn-án rẹ ti mú mi ẹnu ẹnì kankan ò gbà báláwò yẹn mẹ́sàn-án ṣe Muhammad ó ní kúlù amali ibni ádámà lahu bí aṣírati àmọ̀tálẹ̀ ha ó ní gbogbo sẹ́tọ́ mà nábì ádámà bá ṣe pátápátá wọ́n máa fẹyọ kan fún lẹ́sàn-án mẹ́wàá ìlà sábò àti mí àti dé ìsìn mẹ́wàá yẹn lè dogun ó lè dọ́gbọ̀n ibi tó wá parí ní sábò omi àti dé ìfìn 700 bẹ́yàn bá ṣiṣẹ́ rí kan nísìn ibi lẹ́sàn rẹ̀ ti bẹ̀rẹ̀ ní mélòó bá ní ẹ̀rẹ́ bá dá ó lé ní mẹ́wàá ó lé ní mélòó ó lè dọ́gbọ̀n ó lè dọ́ndẹ̀rẹ̀dì àmọ́ bí tó parí sí tí ó jù lọ orin sẹ́kù anábì ó lé ní lọ́sọ̀ọ́ àbáwọn nìkan àwọn ènìyàn tẹ́lẹ̀ ní kò lè sọ pé bí tẹ̀sán lè sẹ́kì ní anábì lọ́lọ́ sọ pé fà ìmọ̀ wù ní èmi ọlọ́run mọ làwẹ̀ fún àbí wà á nà àdìsí bíi èmi ní sẹ̀sán àwẹ̀ kò sẹ́ni tẹ̀lé ló fi jẹ́ pé tàbá gbá àwẹ̀ yìí ọdún tàlẹ̀ sí àwẹ̀ wá agbọ́dọ̀ gbá bó ti fẹ́ ká sí kí ni èèyàn bá gbá gbà gbà kó fi fi parí lásán ni kò ní bá nǹkan kan lọ́dọ̀ ọ̀dọ̀ kò ní sí kí ni pàtàkì àwẹ̀ yìí ara pàtàkì àwẹ̀ ọ̀pọ̀ tó ń kìtà lé lásìkò yìí ló jẹ́ pé kò sí lérí ibú kankan kò sí eléré ibú kankan tó kẹ́ni táwẹ̀ bá láyé tí ọ̀rá lè tẹ̀lé wọn ẹni tí ibú rẹ̀ lágbàájú lẹni táwẹ̀ bá láyé tí ọ̀wá fi kí ni ẹ̀wọ̀n kí la ló wí nìyí after five after two ló fẹ́ ìgbà wọ́n lábẹ̀rẹ̀ náà sáà tí ìlú wákàtí kan ni ó kù díẹ̀ tí bá ń gbé wákàtí kan jẹun gbọ́n torí wọ́n lọ sínú kí n tún wọ́n lẹ̀ ẹ́n lásìlò ibi táà ti ń bọ̀ táà fi débí àdó 40 àtúnwà àdó 45 yẹ́ àyè tàbí èjì àbí 39 minutes lálò lọ́wọ́ abẹ́bọ̀ ọ̀dọ̀ àbú Bilal láti wá lo 45 àbí àbáta ìdí wá wá ọmọ bọ́lọ̀ ni láti lè sọ bí mo sọ̀rọ̀ ní náà kò sósùn wọn fún ládàrí mo ti parí ìlú eléyìí mú tọ́ lágbára jù lẹ́ni táwọn ẹgbẹ́ láyé tí ọ̀wọ́ sẹ́gbẹ̀dì mo wá béèrè àgbò abẹ́bọ́ kìí ṣe kíkò mi ló mú béèrè àgbò ọkà sì kò díẹ̀ sí kàtà sọ̀rọ̀ yìí táwọn màláíkà fún jáde tí a bá jáde wọ́n máa sọ pé lágbájá ọmọ lágbájá àwẹ̀ rẹ̀ dá lórí o ọlọ́run sọ́dọ̀ máa dìjẹ́ náà o làkàtìgbè ọmọ làkàtìgbè àwọ̀ rẹ̀ dá lórí lọ́sọ̀ ìbàjẹ́ náà dojúmọ́ ayé bẹ́ẹ̀ láwọn màláíkà máa bọ́kùn ẹrú bọ́kùn náà kò lọ́rọ̀ wa tí wọ́n sọ láti ìbàjẹ́ náà kọ́ ọmọ wàá rí kan gbà yẹn títí wọ́n torí ẹ̀ sọ́dọ̀ ìbàjẹ́ náà nínú ọgbà àbí ẹni wọ́n ṣe nígbà tó ṣe kéèyàn wá gba twenty káàmàlẹ́kà máa wà sírù ẹ̀ mẹ́nu ẹni tí wọ́n bọ́kùn náà kò ní ẹlẹ́ni rúrù ajásí pé gbogbo àwẹ̀ tó gbà rọ́rùn àwẹ̀ lọ́gbà tí mo gbé ọ̀rọ̀ fún ọ̀rọ̀ fún èyí sí jìnà tí sì ń jẹ sàárì ọ̀rọ̀ fún èyí sí ní jẹta ìrọ̀ pọ̀ lọ́pọ̀jì ọ̀rọ̀ pọ̀ wẹ̀ kí ẹ wá gba 29 days táwọn màláíkà bọ́kùn náà kò lọ́rọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ wọ́n di kọ́ mọ́ wá sí àárín wọn Ah, èyí ni ló fi jẹ́ sí gbogbo tí ó bá di olówó ní mẹ́sẹ̀ sẹ́tí mọ́ka yìí ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ sí kíni tọ́wọ́ lágbára jù lé tó lágbára jù ọ̀rọ̀ àwẹ̀ ọmọ sọ́tọ́ yìí àwọn sẹ́kàn wà ń bẹ téèyàn máa ń ṣe inú àwẹ̀ gbogbo ń ta gbogbo oríire àwẹ̀ pátá yóò kó kí mo ní yóò ṣe yóò kó nínú hmm. sẹ́tọ́ lágbàdù téèyàn ṣe inú àwẹ̀ méje tán òun lẹ́yìn àwẹ̀ tọ́jọ́ ra yẹn iṣẹ́ tó lágbára tẹ̀lé tó ma ṣe tó fi jèrè àwẹ̀ pátápátá tilawatul Qur'an kí ni mo gbé jẹ́ bẹ́ẹ̀ ẹwù ẹwù tọ́lọ̀ ń ṣe fún àwa mùsùlùmí lágbára o ẹ dákun inú Ramadan lẹ́wà yìí ẹ máa lọ kí al-Qur'ani kama nazil bí wọ́n ti sọ gẹ́lẹ́ ní ẹ máa kéè mọ́jẹ́ nìkún fún ọ́n pín lẹ́kàlínú àwẹ̀ kọ́wà pé ìyà sí 41 ni ọmọ kí mọ́dà lówó kẹ́nìkan wá ní mọ́ kí sàwákà 30-30 ní sáàrìsáàrì mọ́dà lówó ní tó kàn ó lásìkò yìí ni kọ́ ọmọ kà bí wọ́n ti ṣe kí ní ọlọ́ni ṣàrò Ramadan من الناس والذين من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخرى يريد الله بكم النصر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون inú oṣù ramadani a lè ní òfìdá fi ibẹ̀ láti sọ ẹ dákun jàmá mo fẹ́ bí yín nílò ẹ dá mi lóhùn nínú àmàlẹ́kọ̀ọ́ ọlọ́run ta ń lọ́lájú tálẹ́gbẹ̀ẹ́ sí ẹmọ tó fi lọ́lá òun lọ́mọ ló Kùránì wá inú àwọn ànábì ọlọ́run ànábì wo ló lágbára jù sí ẹmọ tó fi lágbá òun wọ́n fún lálù Kùránì nínú àwọn ìjọ tọ́lọ́run rántẹ̀ láwọn ànábì lẹ́yìn àwọn ọlọ́run ni wọ́n lóore jù torí pé wọ́n fún wa lálù Kùránì jìbìrì lọ́lá torí pé òun lọ ànábì wá ju àwọn ànábì lọ torí pé wọ́n fún ní àwọn náà wá ju àwọn àlìmọ̀ tó kù lọ torí pé ànábì wá ní wọ́n fún ní ẹ̀dá kùn nínú oṣù méjèèjìlá ọmọ àwọn olóko fún kí ló dé ọjọ́ bá wọ́n sọ kùn láti kalẹ̀ ní àkókò ẹ̀dá bá bá kùn kó kó bá alùpùpù àti ìwọ kọ́kọ́ kọ́kọ́ kó bàjẹ́ bọ́lù kọ́ ìpa wọ̀ kan máa ń lórí ọwọ́ ọ̀rọ̀ ìdìbò yìí wọ́n sọ ọba bàjẹ́ náà ọwọ́ ramadana ọsọdọba ọwọ́ ìgbàlẹ́bí ọsọdọ lórí àwọn ọsọ ọdọdọ mùsùlùmí ọsọ wà lórí ìgbà gbogbo tí wọn bá ń kárùkù láti wọn yìí. Wọ́n bá ń kálukú láti gbogbo ṣe ọ̀rọ̀ ìgbìmọ̀ ó tó wá kà ó tó wá ń kà nínú oṣù tó rà ọ̀rọ̀ yẹn ni kí wọ́n náà dùn wá bí ọba wà ń gbọ́ lọ́n tó fẹ́ ròyìn àlùkò àánú níláwá ń zẹ́ ní hádàlù kùrà ánà وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. إذا ليس تجسر ìṣòro ẹlòmí kọ̀rọ̀ ọmọ bí ni ìṣòro ẹlòmí kò sí sí lápá rẹ̀ ìṣòro ẹlòmí wọ́n lè lẹ́nu sẹ̀ ìṣòro ẹlòmí ìyá ń jẹ ìṣòro ẹlòmí ìtì ẹ̀ ń ṣiṣẹ́ gan kọ̀ lápòjọ ìṣòro ẹlòmí ìsànṣe sí náà kíra wọn ó ní tó fi ṣẹ́gun ìṣòro lọ́wọ́ yìí ọlọ́run níta bá sọ àlùkùránì sí òkè òkè yóò máa gbọ̀n yóò máa fọ́ nítorí ìbẹ̀rù ọlọ́run nígbà tó lọ́wọ́ abẹ́ parí ayé àwọn wá ní wàtíríkàlì àbúrúhánì nàìjírí buhari òwe mọ́pá fún yín alùkùránì lérí òkè gbọ́kàn fi kò wí ni ìtumọ̀ òwe mú ní pé bí ìṣòro rẹ̀ bá ti ní gbogbo alùkùránì ní yóò oṣù yìí lọ́wọ́ dàbí tó ti káwọ̀ Ànábì wa Muhammad ẹ̀ẹ̀mẹ́ta ní máa parí kùránì òun àti jìbìrì nínú àwẹ̀ ìbínú ló ọmọ nǹka yóò máa tún ka yóò máa ka wọ́n parí kùránì mi lò òun àti tani nígbà tá níbi nǹka kùránì ìbínú nǹka kùránì tani wo gbogbo àwọn sàbẹ pátá kùránì wọn ka nú àwẹ̀ kò sí wọn wúlò àfáàní tí ọba ṣe kìyàmù lé nínú àwẹ̀ tí ọba fi parí ẹ̀ másùbà yóò parí kùránì kan ìmáàmù sáàbì yìí gẹ́gẹ́ bí ẹgbà wa tí ramadana bá dé yóò látàárọ̀ dalẹ́ yóò kà kan mọ́jú bí ramadan bá jẹ́ 30 kọ̀láàdì mélòó ní ọkà bí ramadan bá jẹ́ 29 mélòó ní ọkà mélòó ní ọkà ramadan di méje lẹ́nì àbí méje gọ́ so ti ka méje ó ti ka kọ̀láàdì méje ó ti ẹ̀wà kú ó yẹ kọ́ máa kẹyọ kanjọ́ mẹ́ta ẹyọ kanjọ́ mélòó ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run iṣẹ́ tọ́kàn yìí kan ní sí ni tìláwàtú lára tìláwà ni mùdára sátùlù kọ̀ọ̀án kí ni mo pè é mùdára sátòlù kùrán kí ni mo pé ara ṣe kùrán nínú àwẹ̀ ni òun ni kájọ máa tọ kùrán ní kájọ máa ṣe kí ni èyí làwọn àfá ń pè ní jòkó tẹ̀fsírì àwọn ẹni rẹ̀ tí wọ́n ṣáájú wa tí wọ́n dá jòkó tẹ̀fsírì lẹ̀ àmúkọ rẹ̀ sí jòkó tẹ̀fsírì ó kọ rẹ̀ ní mùdára sátòlù kùrán kí mo pé mùdára sátòlù kùrán wọ́n rà nẹ́bí wa Muhammad ó ní wà mọ́jíkà máa káwọ́ mú fi bẹ́ẹ̀ tí mímú yóò tẹ̀lá àwọn èèyàn kan ní kójọ sínú ilé ọlọ́run yẹ ti lúgbẹ́ kìtàbàlá tí wọ́n máa kàtírà ọlọ́run wà yẹ́ta dára sóhùn ẹ̀wù bí màá rẹ̀ kan tí wọ́n máa fi kùránì sí ìdánilẹ́kọ̀ọ́ láàrin ìtumẹ̀ níṣẹ́ káàkiri ká máa ka kùránì ká máa tó tẹ̀síìrì nù làwọn afá pé tẹ̀síìrì ó kọ́ ẹ̀ gẹ́gẹ́ ní mọ̀dára sáfù ẹ dákun kéèyàn wá gbárí kùránì síwájú kọ́ máa ka kọ́ máa lọ lẹ́yìn bá ń ṣe tẹ̀sí àlùkùránì ṣe bọ́ yẹ kọ́ máa sọ pé Abdullahi ibn Abbas gbà wá àbí tó yẹ kọ́ sọ pọ́n kọ́ máa pé mọ́rùn ọmọ kàtọ́bí wá sọ báyìí Abdullahi ibn Mas'ud ní ẹgbà wá tiẹ̀ Abu Hurairah ní ẹgbà wá tiẹ̀ Umaru wá sọ báyìí kéèyàn wá jòkó sí ẹ̀ka tẹ̀sí kọ́ máa gbé jàjàkúrò sóòwò àbùlàtò nǹkan ṣe kí mo ní ṣe kọ́dà kí ṣe kan mẹ́wàá ń pìtàn èyí ló gbé àgbà níbi wọ́n bí tán ìwọ́n yìí kékeré abákẹ́lẹ̀ sí yìí fún umaru sí yìí fún sọ́nà bàbá lè sí yìí fún ẹgbẹ́ tó wà burúkú yóò tún jẹ̀kú nílà jà wọn yóò máa lálà sí àwọn sáré olùkú nílà gọ̀ọ̀gá wọn ọwọ́ lálà sí wọn eré ọ̀gá àwọn sáré àti ọ̀gá wọn eré àgbẹ̀ ẹ̀rọ sí kíni ọwọ́ lálà sí gbogbo wọn ọwọ́ ń gbogbo náà kékeré irú ìgbà tí kí ni wọ́n lé lẹ́yìn irú pẹ̀lú ìwò ni mo dáwọ́ lè fúrọ́ ńlá pé gbogbo ẹ̀yìn dẹ́gbẹ̀ fún bẹ̀rù ìsìn sí ẹ̀mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí wọ́n ní pé ẹlẹ́gbẹ̀kó ọfà tí òmùlẹ̀ màláìkà àwọn màláìkà ọmọ gbàtà yìí wọ̀kẹ́sì yẹ́ tí ó mọ̀ náà mà àwọn ọlọ́wọ́ máa ṣe kíní wọ́n máa sọ̀kalẹ̀ wọ́n gbà kálà ọmọ náà ọlọ́wọ́ ní bá ń kọ́kọ́ àwọn iléeṣẹ́ lọ yìí sí ń tẹ́ ń wí mẹ́ màláìkà lè pẹ̀lú tẹ́ ń tẹ́gbẹ̀ lábákàrẹ̀ tẹ́ ń lálàṣẹ fún ọmọ lígì tẹ́ ń yẹ ya ẹ̀ńpa àwọn sàbí lóko tí wọ́n jẹ́ kókò tó lọ́wọ́ òkun láti ànábì rẹ̀ ẹ̀wọ́n ló dúkọ̀ fáwọn kèfèrí àwọn pété gbogbo tó kàfẹ́ tìjẹ́ ní kèfèrí ló ṣe gbogbo tó kàfẹ́ tìjẹ́ àbábákàlẹ̀ wọ́n ní kèfèrí ló ṣe kí iná lè dáhì ẹ má tẹ̀fù sí ìdílé máa gbọ́ o ẹ má tẹ̀fù sí ìdílé gbọ́ o ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ mo fẹ́ kó yẹ yín pé iná sámúà wal-basara. wàlá tẹ̀wọ́n máa ń rẹ̀ ṣẹ́yìn. alukurani lẹ́wà gbọ́ kí ló kàn yín pẹ̀lú àfúlàtò kí ló kàn yín pẹ̀lú jàjàgbọ́sọ intoplasm rhitoplasm igito ah, ah, nígbà tá a ṣe sáyẹ́ǹsì ìdí ẹ̀mú pèlé sí kọ́lá lọ́ọ̀hù bá a fún abá ti jòkó bá ti péyìn ọba ti wíyọ ọmọ ojú wọgbẹ́ o kí mo ló dé àbá àkátọ́ ká ọlọ́run ní tẹ́ ẹ bá ti gbọ́ tí ọ̀dẹ́ ẹ má dára dúró bẹ́ẹ̀ o ẹ má tó mọ́ kí wọ́n ní ẹ má ṣe mọ́ ọlọ́run nínú sáwọn etí tẹ́ fi ń gbọ́ ojú tẹ́ fi ń wò ọkàn tẹ́ fi ń rò pé ìṣèkínní yìí sì nọ́mà báyìí. gbogbo ẹ̀ ní ìbéèrè ìjọ àlùyàmọ̀ kí a wá bèèrè ìjá mọ̀kọ́ wọ́n ni à èmi náà gbọ́ tí ń bá Abubakari kí wọ́n ní sọ ọgbọ́ mú ní à nígbà wọ́n gbọ́ anẹ́sẹ̀ mamaliki mi náà wà mẹ́ kọ́lá mọ́ gbọ́ báyìí mo wọlé ní fesibúùkù ara àkáǹtì ni o bẹ́ẹ̀ mọ́ sọ fún ọ ara àkáǹtì ni ní tó lè mú ọgbọ́ tó lè mú ọwọ́ ní kọ́ ṣàtúnṣe ọba láti ama n tó wò tí ó bọ̀ ọlọ́kàn jẹ́ tí ó bà ìmánì rẹ jẹ́ tí ó bà kídà rẹ jẹ́ tó máa dáùtù ànábì ó máa dáùtù àlùkùránì gan kí ló wọ́n bẹ́ẹ̀ ó dáùtù àwọn sàbí kí ló wọ́n bẹ́ẹ̀ yẹn ni mùdánà sátú kọ́ránì kí yẹn fi gbogbo àbá bá ti kó nu gbọ́ wá sí gbọ́ wá sí ramadana ni kẹ gbọ́ òun ni gbọ́ وعلى سنتي ولا تقف kò sásìkò ohùn rẹ̀ sì dùn àsìkò ní òsìsí àbúbìláàlù nísì wọ́n ti ní kò ti tó kásẹ̀mí àbídẹ́bí fún mi kàn àbẹ́ ẹ̀rọ tó kọ́ ni àbí ma bá rọ lẹ́wí ọ̀là wíwí lálúwí ẹ́ èmi náà ti bọ̀yí lẹ́nu ní pọ́yẹ́ tẹ̀lé mi kí n sí subhana rabbika bẹ́bà wá gbáwẹ̀ tẹ́fẹ́ kọ́lọ́wọ́ gbáwẹ̀ yí kẹmúra sí kìyàmù lè kí mo ní kẹmúra sí bí alùkùránì ò ti fúyẹun nínú ramadana náà kìyàmù lè lè fúyẹun àkọ́kọ́ kìyàmù lè lè ní tàráwíhì lẹ́yìn tàràwí rẹ̀ iye náfílà tó bá rọrùn kọ yẹn lẹ́yìn ìgbà náà annabi muhammad ó ní máa ń kọ́ ọmọ ramadana imanan wa ti sábà lẹ́yìn bá ń ṣe kìyàmù lè nínú ramadana nítorí ọlọ́run tó sì gbàgbọ́lọ́ wọn sọ̀rọ̀ lẹ́sàn gúfèrè aláhu ma òfin tó so máa mo wá ka kùránì àti kágbọ́ tẹ̀fìsìrì náà mọ́ mọ́ ká mọ́ abẹ́ẹ̀kọ́ mo wá ka kìyàmù lérí ó ní mélòó sẹ́rẹ́ mẹ́ta yìí tẹ́ bá sí dáadáa nú àwẹ̀ tẹ́ bá fi lè sọ́ọ̀tì ramadana ẹ bára yín láti jẹ́ nàní o kò sí ẹ̀sàn kankan tí àwẹ̀ lè fún yàn tó lágbà tó gbọ́dọ̀ máa jẹ́ náà Allahumma aati riqabana minan اللهم تقبل صيامنا وقيامنا وسجودنا وركوعنا وصدقاتنا وزكواتنا وسائر الصالحات منا يا رب العالمين اللهم لا قدر لنا فيما قمنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها ويسرتها يا رب العالمين سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد سيفي بيري سيسي بيري in a fún ọkùnrin méjì àbí mẹ́ta láyé ìbéèrè ẹ̀yin obìnrin ọkọ tí yín abázaídì ẹ̀sálàmà sára lè wọ́n fẹ́ gbọ́ abẹ́fẹ́ gbọ́ wọn ọya ìbéèrè ẹ̀sì tó béèrè Ṣé ní sàdúrà fún mi ni? Tó ọlọ́mọsá ṣàánú wa, ṣé kí wa ọlọ́run tó wọ́n ṣẹ̀fẹ̀ pẹ́ fún wa, tó pé adúpẹ́ fọ́lọ́. Lájọ́ ta ti gbádùn wọn lórí iṣẹ́ ọlọ́run àkàbọ̀ máa tẹ ìwé àwọn aláàbò ìbò náà lọ́kùnrin lóṣù inú wọn máa ń tún bàbá gbóhùn wọn pé a ah, ṣé ìwà mẹ́rẹ̀ẹ́rẹ́ àwọn ọ̀dọ́ tó ti wà ní orí ìsìnlọ́tì ọwọ́ yẹn ọlọ́tọ̀ wáyẹ̀ ikú rẹ̀ eh, ọlọ́tọ̀ wáyẹ̀ ikú rẹ̀ ọlọ́tọ̀ wáyẹ̀ ikú rẹ̀ àárín eh, inú wá ń dùn lórí iṣẹ́ ọlọ́run ni torí pé kò sí kò wọ́n láti nífẹ̀ẹ́ ju ọlọ́run sọ pé ọlọ́wọ́ kí yẹ ipò yẹ ipò bẹ ọrụ ni láìláì àwọn àtàwọn àtẹ̀lẹ̀ yín ọlọ́jọ́ má lè wà kó lẹ́yìn yín o àníyàn burúkú tí ọmọ fi máa wọ pé ìmọ̀ ọlọ́jọ́ owó wá ọlọ́jọ́ gbogbo àwọn ọmọ kéwú tá à ń tẹ̀lé lẹ́yìn torí pé gbogbo àwọn àfá alùsùn náà inú mi dùn pé wọ́n ti àjásà ṣètò wa pé àwọn ni mufti gbogbo alùsùn náà alhamdulillah ọ̀dọ̀ àwọn ni mufti gbogbo alùsùn náà gbogbo ilẹ̀ Yorùbá gbogbo lọ́ba ní sọ Yorùbá káàkiri gbogbo ayé àwọn àdúgbò pẹ̀lú ẹ̀kọ́ táwọn náà kọ́ lára wọn àwọn náà ti mú lò ọlọ́run tó máa ṣàìgbà fún wa ọlọ́run tó máa ṣàìforí tí wọ́n máa dá forí dáwọ́ náà ẹ ṣe gbogbo sàṣà wà ló gbára mọ́ tó náà lọ́ra ká. ìbéèrè wa. àfa wa tó ṣe mc dá èyí ni coordinate àwọn béèrè àfa ìbéèrè ẹ̀yin obìnrin tẹ̀ bá wá lè kọ́ sí rí ó fún yín ní máyì ẹ sọ pẹ̀lú ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká dáhùn. Àbá ẹ bèèrè nílẹ̀ ń bá sọ̀rọ̀. Àlékún sọ̀rọ̀. Na béèrè ẹ̀yọ̀kan péré wọn fẹ́ béèrè sá. Tí èèyàn bá ń èèyàn jẹ́ onírìn àjò ó wá fẹ́ kírun ní ẹ̀yìn onílé onílé jẹ́ ìmáàmù ṣé ìrun mọ́gírì ó fẹ́ kí ìrun mọ́gírì lẹ́yìn onílé tó ń kí ìṣá ìrọ̀wọ́ tí ó bá kí ìrun yẹn dé orí òpó mẹ́ta ṣé ó máa sálámọ̀ títí wọn síwájú kí ìmáàmù kí wọ́n tó sálámọ̀ àbí wọ́n máa ṣe sùúrù kí ìmáàmù sálámọ̀ síwájú kí àwọn sálámù kọ́tú sálámù ti so ní abẹ́ ìbéèrè yẹn tí èyàn ẹ tí ẹni ẹ bá wá sálámù ní ẹ̀yìn imam nígbàtí imam ti parí ìrun ti wọn ṣé wọ́n tún lè kọ̀ntínú ìrun ìṣáì lábẹ́ ìrun ẹyọ̀kan tí imam kí lọ́wọ́ ó jẹ́ ìbéèrè yìí oníbèrè ẹ̀yọ̀ pẹ̀lú lọ́wọ́ bèrè àbá ìwá bèrè ẹ̀yọ̀ kan ló pè pẹ̀lú lọ́wọ́ bèrè ìbéèrè kan ni ọwá tó mọ́kàn bẹ́ẹ̀ni abẹ́bọ̀ onírin àjò tó bẹ̀rẹ̀ kí mọ́dún lẹ́yìn òní ní abẹ́bọ̀ onídíwọ́n kí ìṣàrí abẹ́ẹ̀kọ́ yóò tó lé ìmáàmù tí ń kí ìṣàrí tí ìṣàrí ìdẹ́jẹ́ lápá mélòó yóò wá kí lápá mẹ́ta sọ́gbọ́mí àbá yóò wá sàtàmù tí ìmáàmù bá dẹ̀ẹ́dẹ̀ kiri yóò sàtàyà yóò wá bí ní yóò sàtàmù yóò wá gbé ìrun ìṣááyì dúró níbi rákẹ̀lẹ̀ kẹrin tí ìmáàmù ti ń kí ìṣááyì sí kí ní tí ń kí sẹ́mà pé ìrun ìṣááyì nísìn onírìn àjò lákàmílò lọ́yẹ kó kí fún ìṣááyì méjì akẹ́kọ̀ọ́ in tó ti mú jọ́ ní ìrákà kan pẹ̀lú ìmáàmù tí ń kírun ìṣááyì ti lé mẹ́rin lòun náà wá kí ó mélòó ní òkì ìtọ́bá mú sálámà níraka mẹ́ta tọ́wà lẹ́nàrú tọ́wà má níyàn ìṣáàyì wá tọ́wà jọ níraka ìṣáàyì má mú onílé abẹ́kọ́ sẹ́kọ̀ọ́ tó mọ́ sálámà níraka mẹ́rin tí ẹ níraka lólo yọ àkíyè lásìkò torí pé ìṣáàyì yẹ ẹ̀yìn olóòrùn ìjọ kíjọ bá níyà tó bá kú lẹ́nu lé ìgbòho ìjọkíjọ bá ní àjọ bá tó lẹ́nu lé lórí kọ́dà tí ọba tó yóò kí òkú lápẹ̀lú èsì wọ́n ń ká ìgbà lọ́wọ́ onírìnàjò ní rákàkẹ́rin wọ́n wà pẹ̀lú náà bá ti rákàkẹ́rin sẹ́mi pé nọ́mà látàbí ti ń tẹ̀ àbẹ́yìn òkè ló ń kíkà mẹ́ta ló ti ti wọ̀nyí nípa sí gbogbo lẹ́yìn tó bá ti kírun lẹ́yìn nílé gbogbo rákà tó bá ti gbà yóò kírun gbóhùn létí kí ìrún tó ti kí fatiwa kan kí ni mo wí tó lálàáfíà kí mo lọ́sẹ̀ fatiwa kejì tó nà lálàáfíà òun ni kí onílé àjò tó wà lẹ́yìn mọ́mù yìí tó ní láti ẹlẹ́kẹta irun rẹ̀ gbọ́dọ̀ fún mẹ́rin tó ní láti ní ìṣẹ́gẹ́rin yóò wá jòkó sí ìjòkó yẹ kò ní sálámà àbùkù náà tí ìmáàmù wá jòkó rákẹ́lẹ́kẹ́rin tí o wá sàkáyá yóò wá sábàbà tó yẹ nígbà yẹn tí ó bá kí ìṣáyè rà tàbí di nìkí torí ọ̀dá ìṣáyè rẹ̀ kí ni abẹ́kọ̀ ni rákà mí ní wàá tó wà ní kó lè ní ẹ̀ méjèèjì nípa tí wàá tó ń lọ méjèèjì nípa tí wàá tó ń ṣe kí ni ìní fara kọ̀ọ̀kan òun tó yẹ kejì lọ èmi faramọ́lá àkọ́kọ́ ju torí àṣẹlé bẹ níbi iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ìjòkó tó jòkó kalẹ̀ tí ìmáàmù fi wá bá wọn àti bọ́bá ti sálámà lẹ́yìn ìmáàmù kò sí láyé torí nù ti ẹsẹ̀ kíní ó ti bẹ̀. náà adúpẹ́ fún àwọn ṣéèkì wa ìbéèrè mi tí ó tún wà ń bíbà yìí ìbéèrè yìí dá lórí pé wọ́n béèrè pé kí ni ìtumọ̀ orúkọ

àmọ́ lágbáwá náà máa ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ kí ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ báwọn bá wá pé àwọn obìnrin ọ̀rọ̀ tí wọ́n ní ó pé ọ̀rọ̀ ní ìdàgbàsókè kí ni mo pé ìdàgbàsókè kí ni mo pé ìdàgbàsókè kí kọ́ máa dàgbàsókè kọ́ máa dàgbàsókè ní ń pè ní ọ̀rọ̀ àmọ́ lọ́dọ̀ ebè àwọn ó pè ní ìmọ̀ràn gbogbo ẹni tí wọ́n ń jẹ́ nù sàábì náà ń bọ̀ nínú sàábí sàábí kan jẹ́ Imran ibn al-Husayn sàábí kan jẹ́ bẹ̀rẹ̀ ànábì ọlọ́run kan sì ń jẹ́ Imran bàbá tó bí ànábì Musa náà jẹ́ Imran àwọn èèyàn náà wọ́n jẹ́ Imran wọ́n sọ èmi náà ní Imran àdàbàbà wọn abẹ́rẹ́ nínú àánú ẹ̀ ọlọ́ndàkùnjọ kó wọ́n ní ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a máa kírun lẹ́yìn imam tó jẹ́ pé nígbà tó bá ń ka alukoran mistake ẹ̀ máa ń pọ̀ ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ ká máa kírun nírú ẹ̀yẹn níbẹ̀. ẹ máa tún ṣe ní máa ṣe mistake ẹ máa ṣe fatuwa rẹ ẹ bá yọ kìtì náà ṣẹlẹ̀ iyọ rẹ burú ju kẹ kírun lẹ́yìn ẹ lọ kọ́ka bọ́bá ti máa kà mọ́ ẹ sì máa tún ṣe ẹ máa kírun lẹ́yìn ó burú ju kẹ wá yọ kí wàá lọ ṣe kí ni. ó bẹ́ẹ̀ lẹ̀. ṣe bí kò ṣe bọ́ abẹ́lẹ́bọ̀ ìmọ́mù kò ṣe bọ́ ah, ọlọ́wọ̀ jẹ́ àníbẹ̀rẹ̀ bá náà àríkùn sẹ̀lẹ̀ orúkọ mú fẹ́ bèèrè ẹ̀bà kí ṣe wá sọ ìtumọ̀ yóò ṣàù fún wọn ní ìmọ̀ túnmọ̀ rẹ̀ kìí ṣe lárúbáwá tí mo rí kìí ṣe lárúbáwá èdè ìbẹ̀rù ní tó jẹ́ mìíràn ọmọ túnmọ̀ tẹ̀mí mo ti fẹ́ lórí ẹ̀yìn mo rí ní yóò ìbéèrè ti tèmi lọ báyìí pé obìnrin tí ó ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù yẹn tí ó ń léjọ́ àbí tí ò tètè dá ó dẹ̀ fẹ́ kírun àwọn ọ̀nà wo ló máa gbà tí a fi máa kí ìrun yẹn. ọ̀rọ̀ tó sọ yẹn dàrú. ó ń ṣe nǹkan oṣù nǹkan oṣù yẹn ó tún wá papọ̀ mọ́ bóyá miscarriage níbi wípé èyí ò tètè mọ̀. ẹ̀yin ọba tí wọ́n lọ papọ̀ mọ́ miscarriage ó ti dàrú ó ti ṣe kí ni nǹkan oṣù ọ̀tọ̀ ọ̀run ọ̀tọ̀ haidọ̀ ní nǹkan oṣù ń jẹ́ kí ni mo pè haidọ̀ àrùn ní istihadọ̀ kí mọ́ lárùn jẹ́ istihadọ̀ kí ni nǹkan oṣù ń jẹ́ haidọ̀ sẹ́rí nǹkan yẹn ọ padà sọ́nà obìnrin obìnrin tó ti péjọ márùn-ún ní ní ìsìnkú oṣù èdè òfin ga yọ máa ń wá pé ìkóso yẹn wá sí kí ni ọ̀wá dá jọ kẹfà jọ kejì ọjọ́ mélòó làwọn àfáàní kò fèrè tiẹ̀ tàbí káńtì ẹ̀ pé ó ti dàrú àwọn àfáà kan kú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ mélòó mo gbé mẹ́ẹ̀ẹ́dógún lọ́dọ̀ àwọn àfáà kan tọ́ba ti lè sí ìgbòsíwájú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ti di kíni ó ti di istihadọ̀ ó ti kú ní haidọ̀ ó ti di istihadọ̀ ẹ̀jẹ̀ mímọ́ náà máa yíwọ́ bẹ́ẹ̀ ẹlòmí náà kò sí ìkúnsù ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ sí yàrí lásìkò tí ó sí ìkúnsù kan sẹ́ni gbogbo àwọn tí condition wọn bá rí bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ ń jáde lára wọn tó ti dà ó ti di pé wọ́n máa kí àmọ́ wọ́n máa ṣàlùwàlá kan fún àsìkò oorun kan àlùwàlá kan fún àsìkò bí àsùbá bá wọlé yọ sàlùwàlá àlùwàlá yọ ma ń jálùwàlá títí tásìkò àyílá òkùnkùn básìkò àyílá bá ti wọlé ọtomátíkálẹ̀ àlùwàlá yẹ bàjẹ́ àlùwàlá yẹ sí kí ni ó bàjẹ́ ó bàjẹ́ ìwọlé àsìkò orun bí ìdọwọlé yẹ kó ti bá àlùwàlá lákọ̀ọ́ yóò tún wá sí ní lásìkò àyílá abẹ́ẹ̀kọ́ bí zúrì bá ti wá lọ básìkì bá ti wọlé bí ara ẹ̀ṣẹ́ yóò sí ní lásìkò alásàrì tí mágẹ́rì bá wọlé kí ó ṣe yóò sí ní lásìkò ìṣáyì básìkò bá wọlé kí ó ṣe sẹ́rí ẹ̀jẹ̀ yẹn ni ò jádùwàlá rẹ̀ tọ́ bá sún àlùwàlájá ò tọ́ bá lọ́ọ̀tọ̀ àlùwàlájá ò ṣe nǹkan ní ìtíjà àlùwàlá ikọ́ jẹ́ rárá kó ní àlùwàlá jáwò àmẹ́tẹ̀yàn ọ̀pọ̀ àlùwàlá rẹ̀ jẹ́ ó ní ìgbà sásìkò òun ní báwọ́ sí rí ní arábìnrin kan jẹ́ Fatimatu bintu Hubaysh nínú owó rẹ̀ Fatimatu bintu Hubaysh ọlọ́pàá lẹ́tọ̀ọ́ sallallahu alaihi ó ní ya Rasulullah ní imra'atun mustahab èmi jẹ́ Ànábì ní tàwọ́dọ́ ní ìwọ́kìtì kò lè sọ̀rọ̀ tàwọ́dọ́ ní ìwọ́kìtì kò lè sọ̀rọ̀ máa sàrùwà lápásíkò ìrun ọ̀kan sẹ́ni tí mo ìdájọ́ tí mo fẹ́ jẹun náà ọkàn só ẹni tí ń só tí só ló máa ń kóòrùn ti máa sàrùwà lánàá ọkàn ìgbẹ́ ẹni tí yàgbé tí gbé ògbóná ti sàrùwà lánàá ọkàn ìtọ̀ ẹni tí ń tọ̀ títò lówó ní ti àlálù owó tí jágbó àlá tó bá ti fi gbé pọ̀ papọ̀ tó mọ́ bẹ́ẹ̀ ni ó ti máa kírun. now jazakumullahu khairan. àwọn olùkọ́ ọ̀hún ti lọ àlọ́. àdéhùn méjì mo fún un nípa ẹjẹ́ àfààyè obìnrin kí máa wálùkọ́ àbí máa rúbi ọ̀lárúkọ yìí àbí kí ni ọwá pàdé mi lárúkọ ní. sàwọn àdékùn tó lábàkà ṣe àbámá àdíkà rí pẹ́ ọ̀ ṣe ìbéèrè tó fẹ́ béèrè ni pé ọmọ ẹ tó jẹ́ tó jẹ́ close ọ̀rẹ́ èèyàn tó kú ẹ tó jẹ́ tẹ́jọ jẹ́ set ṣo ẹni ẹ ti kú bọ̀dì lítà ní gbọ́dọ̀ ní ẹṣẹ́ bó ṣe gbọ́ pé ẹni ẹ ti kú ṣo ìwọ̀ wo ni mo lè ṣe fún mi mọ́ tá sí sí o but mùsùlùmí ni níbi tí mo wà náà ní no ṣe ibi tí mo bá wà náà mo lè ṣàdúrà fún síbẹ̀ ẹ̀sùn ẹ̀wọ́ kan lẹ́nu lè ṣe mú kò síwà tẹ̀sán náà mútí ọ̀dọ́dọ́ rẹ̀. jẹ́sàkùn gan ló wà mọ́ nínú bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ láti yọ́ bá wù yóò wá ni. kí ni tiẹ̀ bí wọ́n lọ tẹ̀lé mi wá ọ̀dà béèrè ẹ ti wà sí ilẹ̀ fún béèrè. ọmọ mi dáadáa ni. à ń gbọ́ wá sí kan ní gbogbo wọn ń pariwo pé èèyàn tó ń ṣe nǹkan oṣù lè gbà rẹ̀ wọ́n ní mi ò gbọ́ ẹ̀rí ọdún ẹni tó sínú ló ti lọ béèrè ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́jì ẹni bá mi fọ́n náà ọ̀rọ̀ àìsà bẹ lórí ẹ̀ kílíà ọ̀rọ̀ àìsà lé gíní ó kílíà ìyàwó àìsà ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní bá wọn bá ti ń ṣe nǹkan oṣù àwọn ò ní kírun àwọn gbàwẹ̀ àwọn ò ní sàrùn padà àwọn ń sáwẹ̀ padà bí àyíṣà bá wí yun ìyàwó àdẹ́bí kí ló kù dẹ̀ wá ó ní bá wọn bá ń sa idọ̀ àwọn ò ní kírun àwọn èsì ìgbàwẹ̀ àwọn ọ̀wá ní kírun padà àwọn ọ̀sàwẹ̀ padà ẹmọ lọ́sọ́ ìyàwó àyíṣà oh, oh. ẹ̀dùn ní ìyàlá wa àyíṣà Ummul Mu'minina ìyá àgbà sọ̀rọ̀ ẹnìkan bá ń sọ̀rọ̀ ìyá àgbà lè yí gan tó bá bọ́ sọ̀rọ̀ tí ó yẹ gẹ́nu rẹ̀ ọkọ́ láti sọ pé ìyá àgbà sí láàmù ọ̀sọ̀rọ̀ bí wọ́n ni a bá náà a kí àwọn ṣéèkì wa abẹ́lẹ́ nínú àná rẹ̀ ọlọ́dàkùnjọ kó bá ṣe wọ̀kù lórí dáadáa èyí tí wọ́n bá ṣe sọ yìí inú wa dùn sí púpọ̀ ẹjá sọ lápapọ̀ wáyé ń pín jazakumullahu khairan jazaa wọ́n pè wá ní bíbá abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́run dàpọ̀jọ́ kó bá aṣọ wọn délé lọ́wọ́ náà bàmọ́dọ́nù tọdún yìí ọlọ́run kó má fi ṣòpin fún wọn kó má fi ṣòpin fáwa náà la hawla wala quwwata illa billah náà. ìmáàmù ní sàdúrà fún wa ni ìmáàmù àgbà mọ́sálásí nù àbí ìmáàmù àgbà fọ́ yìí ní mọ́sálásí yìí àbà àwọn ni ń gbà wá lálejò. bismillahir rahmanir ọba tí ó ṣe àkójọ wa ní rọrùn èyí tí a fẹ́ lọ́dọ̀ ọlọ́run ló kọ́lọ̀ kó gba ìjọsìn lọ́wọ́ wa kọ́lọ̀ kó gba a tó wá ń kí àwọn ṣe wa látara ọ̀rọ̀ tán bá wa sọ àbí ọlọ́run bá nínú ọlẹ́ dáadáa tọ́lọ̀ ọba ṣe ní dáadáa ìran àtìrandíran kó máa jẹ́ dáadáa dúlé ayé nìkan kọ́lọ̀ tó pọ̀ tí nílẹ̀ kìí àmì ọ̀dẹ̀lá ìlànà ìwà atúwá kí ó wà láti àwá tí a ṣe ìfaradà fún àsìkò pípẹ́ tí a fi dúró ẹ̀bẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala sùúrù tá a ṣe kọ́lọ̀kọ́mọ́dún aládẹ́ wajazahum bima sabaru jannatan wa harira ọlọ́run ní tá fi wà lè jẹ́nà náà ní sùúrù tá a ṣe ẹ̀bẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala dáadáa ọlọ́run bá dẹ̀kẹ́ lápọ́lọ̀ kó ṣe fún ẹ̀ wala la ilaha illallah

ربنا تقبل منا إنك أنت السميع العليم واتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا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 bàbá wa tí wọ́n jòkúlẹ̀ ìmáàmù ni wọ́n bí táwọn ń gbé mo sì ti wábẹ̀ náà rí tí mo wá bá àbúmọ́ mọ̀ sí súná kan jọ́nà ìjábejì kẹbí jọ́nà ní ìbejì mo wá kó jọ́nà ìbejì ni mo wá kó náà àmì o bàbá yìí bèèrè ní wọ́wá ní àmì ní mo ní o ní mo wá tààrí tẹ̀ ní ọ̀dà lọ ìjẹta bàbá ìmọ̀ wọn wá sí àdúrà sí ká tó máa lọ ẹgbẹ́ fún bàbá wa ìmọ̀ ó ṣe díẹ̀ ní Yorùbá àtàlà orí ẹ̀ tó níjọ́ náà wọ́n ṣe wá sí tán wọ́n ju ẹ̀rọ àdúgbò láwá yìí àwọn apá wà ń bẹ̀ wọ́n mú wà ń bẹ̀ ẹgbẹ́ wọ́n fò ní ládùúgbà wọ́n ṣe wọ́n ṣe gbogbo ìgbà ni wọ́n lágbà sí ṣé òṣìṣẹ́ náà wà ilé ìpàdé ọ̀dọ́ka ní wọ́n mú ládùúgbà ni wọ́n á ní tó ti gbà wọ́n ní ìgbà wọ́n.